àwọn ètò service plus tí a pèsè fún yín lẹ́yìn tẹ́ ẹ bá fọwọ́ síwèé pẹ̀lú wa tán tàbí ẹ̀ ń san nǹkan yín ní déédéé agbáláyè kí ẹ yan ọ̀kan nínú àwọn ètò wọ̀nyí move apn move fast data move interconnection àti move sms publicitaire. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán. Láti padà sí ìpele tó kọjá, ẹ tẹ òǹtẹ̀ 0 fò.